a ti wà a ti wà láì ìyẹn kò sọ̀rọ̀. wọ́n ti yára ní ti wọ́n fẹ́ da amúfẹ́ ti àwọn èèyàn rú àbí. àbá ti sọ̀rọ̀ àbá ti sọ̀rọ̀ kò máa gbọ́ ibi tó bá wà kò máa gbọ́ pẹ̀lú banjo akéwì ti sọ̀rọ̀ o ti ń gbọ́ torí ibi tó bá wà kò máa gbọ́ akọ́dẹ̀ máa tó bá gbọ́ náà kọ́ máa fi ránṣẹ́ sí ẹ torí wọ́n ní tó bá ibi tó bá gbà tó bá ti bá mi ọmọdé ni mo ṣe làmọ́ ẹ tó ló ti bàrà àjọyọ̀ yọ̀ngàn jẹ́ gan lórí múfúmẹ́ǹtì yìí ó ti yé so ibi tó dẹ̀ bàjẹ́ ní ẹ àtìrán àtìrán nínú ẹ̀rọ ẹ̀yẹ máa fi kó o nítorí iwájú láwa lọ àwọn èèyàn bàbá àsẹ́yìn torí bí dẹ́yìn ìrè níwájú tiwa ìrè níwájú wa lọ ìwọ ló ní bí yẹn gbogbo ìdàrúdàpọ̀ tó ti dá ẹnu movement ìbò ìwà yẹn ìyàlá ìyá àti ìyá àwọn ọmọ àti ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún olórí ti kó tó ha mọ̀nàmọ́ná máa ṣiṣẹ́ mọ̀lẹ́ fọmọ lọ tó rọ́wọ́ lọ làwọn àwọn ti àwọn bàbá náà lọ ìgbowó ṣá ṣe ń tẹ̀síwájú ọ̀gá tiwa. ìgbowó lọ̀gá tiwa pọfẹsọ mákindé lọ̀gá tiwa ìwà tó pé ẹni tí wọn àwọn ọmọ tó ti já bí ológun lọ́rùn ààrẹ ààrẹ òsì ọ̀gáràdì ilẹ̀ làwọn àjọ ní ẹni bóyá ẹranko ní ẹni lónà àwọn èèyàn wá ibi tó ń para wọn eh. ń gbá gan owó kan bí pípẹ́ ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ ẹnu eh, já wáyà ọ̀rọ̀ tèmi ò pọ̀ olórí gbogbo kì í máa ń sọ̀rọ̀ jù sẹ́yìn tó ń tàn ní kẹ́ẹ̀ má tanra yín ẹ tètè ẹ padà ayé sí wa o tó bá ti pẹ́ jù a ní gbà yín mọ́ ẹ tètè padà ọkọ̀ tẹ́ wọ yẹn ọkọ̀ parun ni ọkọ̀ parun ni o ọkọ̀ ojú ọ̀nà ọkọ̀ nua òun lọkọ̀ ọ̀dọ̀ ní tìrí ọkọ̀ parun ni ọkọ̀ nua ọkọ̀ nua ọkọ̀ nua tẹ́tí gbọ́ oye jani ẹ a ti gbọ́dọ̀ bàbá Bánjí Akíntóyè àrígbó láti jẹ ọjọ́ yìí àṣẹwà gbọ́ sí i bàbá ti sọ̀rọ̀ bàbá nígbà wọn ti dìsọ́nà ní ti rí the only one leader tí a ní nílẹ̀ Yorùbá òun ni Professor Bánjí Akíntóyè àti bàbá Amáyàsọ́lá Ìgbòho ṣá lẹ́yìn yẹn any other person is a counterfeit sọ yẹn ibẹ̀ yẹn so tó bá bìlí gbogbo ẹja lẹ́lẹ̀ Yorùbá ilé máa yọ ẹ́ gbogbo anybody àtọ́nítìrí àti Abíọ́lá àti anybody àti Kọ́lá Abíọ́lá orí gbogbo yín orí yín orí yín dá Yorùbá nation òun làwa dúró pẹ̀lú òmìnira ilẹ̀ Yorùbá òun làwa fẹ́ street vibe lélẹ́yìí o eléyìí ò ṣẹ́nu lé o àwọn ò sínú lé rárá rárá street vibe lélẹ́yìí o ká lè mọ̀ pé ó pọ̀ lọ́bì ṣeréṣeré ṣáà ní báyìí everybody dúró fún Yorùbá nation nílẹ̀ Yorùbá àwọn òfẹ́ election nílẹ̀ yorùbá yorùbá nation wọ́n ní gbàgbà làṣántà lóye yín bẹ́ẹ̀ gbàgbà làṣántà yorùbá nation no going back sọgá lè máa rí sọjá rí báyìí títí là á wà àwọn òṣè ọmọ get inside àwọn òṣèlúlé o sọgá lè máa rí bó ṣe ń lọ yorùbá nation is the only solution professor Banji Akintoye wọ́n ti jẹ́ kó máa yé wọn pé àwọn ti dìsọ́nà ní tìrí ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé loser sóyè yín wọ́n dúró pẹ̀lú bàbá májàsọ́lá ìgbòho ṣà sóyè yín bẹ́ẹ̀ so ẹ jẹ́ kó máa yé yín so òun lẹ́ti gbọ́ bẹ́ẹ̀ yẹn akọ́nìkanṣá wa ṣe láìpì yìí kẹlẹ̀ mọ́ pé àwọn ọmọ yorùbá yorùbá nation làwa dúró fún àwọn dúró fẹ́lẹ̀ ṣẹ́ ọ̀nà òṣì tó ń ṣe oríṣiríṣi irinṣẹ́ àwọn olóṣèlú ni irinṣẹ́ gbogbo wọn ni sóyè irinṣẹ́ olóṣèlú nàìjíríà àwọn ọmọ yorùbá nation adúró tó ń pé yorùbá nation làwa fẹ́ ṣẹ́ẹ̀rí bẹ́ẹ̀ yẹn títí làwa wà ń bí o ṣẹ́ẹ̀rí bó ṣe ń lọ so eléyìí ń ṣe I don't want to let them to hear what I'm saying ọmọ bó ṣe ń lọ pé Yorùbá nation làwọn pariwo lẹ́nu ìwé ẹ̀ ṣóyè ibẹ̀ Yorùbá nation no going back mo kí gbogbo ilé pátápátá ẹ má bínú bàtà ti gbọ́rọ̀ bàbá bájá Akíntóyè ó jẹ́ kó yé wa pé àwa nífẹ̀ẹ́ sí òmìnira ilẹ̀ Yorùbá òun láde fẹ́ bóyá jẹ́ nìyẹn orílẹ̀-èdè Yorùbá ní kíákíá so kẹ máa rí bó ṣe ń lọ pé àwọn ọmọ Yorùbá tó fẹ́ Yorùbá nation tọkàntọkàn ṣe rí báyìí títí làwa wà ń bí o bóyá jẹ́ nìyẹn yorùbá nation no going back Ìgbòho ṣá iṣẹ́ ń tẹ̀síwájú bóyá jẹ́ nìyẹn so onítìrí tàbá tún gbọ́dọ̀ bá sọ ẹ́ ní ọ̀rọ̀ tàbá mọ ibi tó wà lásán a máa jẹ́ bí títù ni o bóyá jẹ́ ni àwọn ọ̀run ẹ o sọ fáwọn tó jẹ́ àwọn kúpà yẹ kọ́yà sá wọlé ọ̀hún ti ẹ̀sẹ̀ anybody tó wà ní online media ní gbogbo wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ online media àwọn òòràn wọn tọ́ bá bí ìyá yín dẹ̀yìn occupy ẹ jáde kẹwàá kàwárí yín ṣóyé yín ẹ gbọ́dọ̀ follow occupy in the right way ṣóyé bàbá ti sọ̀rọ̀ bàbá ti ní pé àwọn ò fẹ́ rí onítìrí àwọn ò ràn gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn ó ń jẹ torí àwọn òṣèlú owó tó ń gbà òun ló fi ń jẹ ṣóyé yín bẹ́ẹ̀ yẹn tó bá bìyà anybody tó pe ẹlọ́kúpẹ́ṣọ̀n àbọ̀kúpẹ́ àbí yàmàyàmà ó jáde kó a máa pariwo wèrè wọn á jẹ́ kó mọ̀ nípa àwọn òǹràn yín o Yorùbá nation òun làwọn dúró fún no going back lẹ́ẹ̀kan sí mọ́mọ́ ikọ̀ mẹ́dòmíyàn ni o àwa ṣe láwọn kọ̀ọ̀sì ajẹ́ kọ́ mọ̀ ni kọ́ lè mọ̀ pa òun pariwo action làwa fẹ́. we don't give a fuck about that follow who no road báwo ṣé ó ní tìrí mọ̀nà ni àbí blind people following the blind person kò mọ̀nà ọ̀nà ọ̀nà parun ló ń ran ọgbọ́n yín lọ ó kó gbọ́ àwọn èèyàn sẹ́wọ̀n báyìí sí yìí kò sẹ́nibọ̀dì tó rí i ṣé ó yẹ ibẹ̀ àwọn alátúmọ̀ báyìí máa gbé àwọn èèyàn jáde báyìí sí yorùbá nation no going back Ìgbòho ṣàṣẹ yín tẹ̀síwájú olúwa mi májàsọ́lá professor Babakitoye ẹ̀ wálẹ̀ ẹ̀yin làwọn street dámọ̀ mo yẹ jẹ́ ni ẹ̀ no going back.